alhamdulillah ọpẹ́ fún ọlọ́run ọba wa allah alladhi ja'ala al-maqbarata ma'wa kulli hayy ọba tí ó ṣe ìtẹ́ ọba tó ṣe ní ibùdarí sí gbogbo èèyàn tí ń sẹ̀mí wassalatu wassalamu ala nabiyyina muhammadin ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run kó bá nábì wa muhammad wa ala alihi wa asuhabihi ajma'in àtàwọn aráàlẹ́ àtàwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ ẹ̀yọ́ yá mi nínú ẹ̀sìn wa níta gbéyàwó lénìí òun náà ni mínàlẹ̀ àdáti sayyi'a dafnul amuwaati hawlal buyuti òun náà ni ọ̀kan nínú àwọn àṣà tí ọ̀dà ti ń bẹ ní àwùjọ wa nílẹ̀ yorùbá òun náà ni ká máa sin òkú sílé ká má ríbi tá a sìnkú sí má àfiwájú ilé ẹ̀yìn ilé ẹ̀gbẹ́ ilé ká wá fi sàárè ká fi rọ kiri ká ilé àwọn alàyè bẹ́ẹ̀ sì ni ilé àwọn òkú ń bẹ tá ń pè ní tẹ́ tá a gbé wọn lọ alimakibara ìtẹ́ igbó tẹ́ ibi à ń sìnkú sí makanu tó di fanufin ilẹ̀ àmúwàtò lè mùsùlùmí na lè sítẹ̀rì him wà hẹ́fẹ́dẹ́ him nílẹ̀ fasadi ààyè kan ní tá a máa ń gbé òkú mùsùlùmí lọ láti lè bò ó láṣìírí láti lè bá a sọ kúrò níbi kára rẹ̀ ó bàjẹ́ wọ́n mú sọ habat ikhwani ilmu'minin láti lọ lè gbé báwọn yòókù rẹ̀ tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo tí wọ́n jọ gbọ́ lọ́wọ́n bá ká sin òkú amúrú ìláyì àṣẹ látọ̀dọ̀ ọlọ́run aláàni qala ta'ala ọlọ́run bá ń sọ pé thumma as-sabila yassara ọlọ́run níṣẹ́ rí ọ̀nà tí ọmọ tuntun ń gbà jáde bó ṣe há tó ní èmi ọlọ́run ni mo ṣe ń rọrùn tó fi jáde ńbẹ̀ thumma amata ọlọ́run bá ní ọmọ tó jáde yẹn yóò padà wá dàgbà bọ́bá wá dàgbà tán èmi ọlọ́run wá pa fa aqbara èmi náà nítorí wọn á kí fi sáré suratu abasa quran eighty aya twenty àti twenty one eléyìí ló jẹ́ àmọ̀ pé káàkiri òkú ni ọlọ́run pa wá láṣẹ bẹ́ẹ̀ tó kù mùsùlùmí bá wá kú a máa ń oku òkú mùsùlùmí lọ kókò òkú káwá sí ń síwájú ilé ká sí ń ilé àbẹ́gbẹ̀ẹ́ ilé káwá tó òkú ilé àwọn àlàyé adatun jahiliyatun fi biladi yorùbá àṣà ni àmọ́ àṣà tí kódà ni àṣà tí ẹ̀sìn ò fọwọ́ sí ni ká gbé òkú lọ sí ìtẹ́ mùsùlùmí òun ni sunna òjísánná muhammad sallallahu alaihi wasallam. sallam bá a bá sì ń pèrè wa ní mùsùlùmí bá sì ń lo alukur'an láàmà lo sunna méjèèjì náà lèyìn fi ń jẹ́ mùsùlùmí òjísánná muhammad sallallahu alaihi wasallam, sallam ó fi àpèjúwe ilẹ̀ fún wa lérí pé ibo láàmà sí àwọn òkú wa sí i nígbàtà anábì ń bẹ láyé anábì ní ìtẹ́ òkú kan tí wọ́n ń pè ní albaqi' algarqat baqi' ní orúkọ ìtẹ́ náà ibẹ̀ lànàbì máa ń kó àwọn sàhábà lọ tí wọ́n bá ti jáde láyé nígbà anábì tó jáde láyé àwọn sàhábà náà máa kó àwọn yòókù wọn lọ baqi' ń ta wí yìí kò jìnnà sí masalasi anábì wa muhammad sallallahu alayhi wa sallam wọn náà àwọn sàhábà tó sún bẹ wọn lé ní ten thousand Usman bin Affan wà nù wọn ìyàwó Aisha wà nù wọn àtàwọn apá kan nínú àwọn ìyàwó anabi Muhammad sallallahu alayhi wa sallam adelil ẹ̀rí táàfin mọ̀ pé ìtẹ́ là máa ń sin òkú mùsùlùmí sí tó bá ti jáde láyé ìtẹ́ ni wọ́n sin sí wọ́n náà ti sàsọ́lẹ̀ fáwọn ọmọ rẹ̀ àtàwọn ẹbí ẹ pé ìtẹ́ ni ẹ gbé mi lọ lọ́dọ̀ àwọn yòókù mi èyí táàfin mọ̀ bẹ́ẹ̀ òun náà ni pé òdìsánlá Muhammad sallam jọ kan ó jí lóru ó kù lẹ́gbẹ̀ẹ́ ìyàwó Aisha ó wá lọ sí ìtẹ́ nígbà wá darí dé ìyàwó Aisha wọn bèèrè lọ́wọ́ pé ah, níbo lọ́lọ́ anábì ní inni bu'ithtu ila ahli al-baqi' li usalli alayhim ọlọ́run ọba lọ́nà Jibrilu sí mi pé kí n dìde kí n lọ lè ṣe àdúrà fún àwọn mùsùlùmí tó wà ní ìtẹ́ Baqi' ẹ̀rí alákọ̀ọ́kọ́ nù láti mọ̀ pé ìtẹ́ là ru mùsùlùmí lọ ẹlẹ́ẹ̀kejì qala Buraydatu ibn al ó ní òdìsílá muhammed sàlá ní máa ń kọ́ àwọn ní àdúrà táwọn máa ṣe táwọn bá dé tẹ́ gbogbo àtàwọn bá lọ tẹ́ táwọn gbókù lọ tẹ́ fàkànà kọ́ ilhum ànábì a máa sọ fún wa pé ìtẹ́ máa sọ ni pé assalamu alaikum ẹ̀yin tẹ́ wà nítẹ́ àláfíà ọlọ́run máa bá yín o ahlẹ́dìyà ẹ̀yin tẹ́ wà ní ilé gbére minal mu'minin nínú àwọn olùgbàgbọ́ òdodo wal muslimin àtàwọn mùsùlùmí wa inna insha allahu lalahikun àwa náà wọ́n padà wá bá yín o pẹ̀lú yọ̀ǹda ọlọ́run láìpẹ́ as'alullaha lana wa lakumul afiya à ń tọrọ àlàáfíà fẹ́yìn tẹ́ wa nù sàárè yìí à ń tọrọ àlàáfíà fáwa náà kálàáfíà ọmọ bá yín kọ́ máa bá wa náà rawahu muslim imam mùsùlùmí ló gbà wá eléyìí ni ó ìlú fi parí sírí súnà arábìnrin kan wà wọ́n pè ní alimọ́tò sauda arábìnrin èèyàn dúdú ni òun ní ma gba masalasi anabi wa muhammad sallallahu alaihi wa sallam òun ní ma gba lẹ́ẹ̀bẹ̀ nígbà wá jáde láyé anabi ó tètè gbọ́ nígbà anabi wá gbọ́ anabi ní ẹ̀sìn wá sọ fún mi dùlú ni ala kọbùrì ha ọya ẹ̀sùn ní tẹ́ báyìí ọya wá tọ́ka sàárè arábìnrin náà sí mi sàárè pọ̀ rẹpẹtẹ nítẹ́ anabi ní dùlúùnì ala qabriha ẹ fi sàárẹ̀ rẹ̀ hàn mí ló sì máa ń pẹ́ anabi ọmọ tó pamọ́ àfi tọ́lọ́ ọmọ fi máa fasọ́lá alayha anabi wa kírun òkú irun òkú ni ó anabi wa kírun òkú sí la rawahu Bukhari imam Bukhari ló gba hadisi wa ẹ̀yọ́ màá yá mi ní mẹ́sìn wa àwọn ẹ̀rí tá a kó lẹ̀ yìí ọ̀pọ̀ rẹpẹtẹ ṣẹ́rí mẹ́ta mo kó lẹ̀ yìí ti tó fẹ́ni tó bá fẹ́ gbà tó bá fẹ́ tẹ̀lé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam min fawaidi dafn al-mayyit fi al-maqbara nínú àwọn àǹfààní tá a rí tá a bá ní tẹ́ tá a fi sin òkú wá síbẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé ẹni abá gbé lọ tẹ́ ọ parí ayé rẹ̀ lérí súnà òjísánná muhammad sallallahu alayhi wa sallam wọn gbé lọ sí tẹ́ àpọ́nlé kan ní tọ́lọ́wọ́n máa fi ń pẹ́ ẹlẹ́ẹ̀kẹta ìwà láàrin àwọn òkú mùsùlùmí yẹn yóò jẹ́ kó jàǹfààní àdúrà àwọn tí wọ́n máa wá sin òkú láti ta àwọn tí wọ́n máa wá sí tẹ́ tí wọ́n máa wá sin òkú kò sí ẹnìkan tí ó kọjá ní tẹ́ tí ànábì ó sọ pé kó ṣàdúrà fáwọn tó wà ń bẹ kò sáwọn tí ó kó àwọn èèyàn wá sí tẹ́ tí wọn ò ní ṣe àdúrà fáwọn tó wà ń bẹ dojoojúmọ́ ni wọ́n máa wá wọ tẹ́ wọ́n máa ṣàdúrà fáwọn tó wà ní tẹ́ ní dojoojúmọ́ tí wọn náà bá wá wà ń bẹ ọmọ kú oríire dojoojúmọ́ lọ́wọ́ máa gbàdúrà àwọn mùsùlùmí ṣe lẹ́yìn ọ̀wá dájú ẹgbẹ́ kan tán ha ọmọ lẹ́yìn ilé rẹ̀ àbí wọ́n jùlé rẹ̀ tánàbí ní kí gbogbo àwọn sàábà kama ní assalamu alaikum ala diyar aláfíà kọ́ máa bá gbogbo ẹ̀yin tẹ́ wà nínú ilé ẹ̀yin tẹ́ wà ní ìtẹ́ nínú àwọn àǹfààní tí ìtẹ́ tí ó bí fún aláwùjọ ni pé yóò máa yíwà wa padà nítorí pé tàbá ti ń lọ tẹ́ a máa rántí ikú a sì máa rántí àkhírà a máa rántí ọ̀run lẹ́yìn náà ìwà wọ́n máa da ìṣesí wọ́n máa da a máa túbá anábì ní kuntu nahaytukum an ziyaratil kubor, mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé ẹ má máa lọ sí tẹ́ wàzùrúhà nísìnyí o ẹ lọ fa ìnáhà tó tàkìrò kùmùl àkàrà torí yóò máa ràn yín létí ikú yóò máa ràn yín létí ọjọ́ alkiyama wọ́n fi bẹ̀rẹ̀ àdé yorùbá nílẹ̀ yorùbá yìí tá a wà yìí a wà rí i pé àṣàkáṣà òun náà ni à ń kọ́ léyìí tí ò sínú ẹ̀sìn wa ká máa fi sàárè rọ kiri ká lé bẹ́ẹ̀ bá dọ́pọ̀lọpọ̀ ilé mùsùlùmí bẹ́ẹ̀ bá sàárè wájú ilé wọn ẹ̀ bá lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún àbí lẹ́gbẹ̀ẹ́ òsì àbí kẹ́ bá lẹ́yìn ilé èyí láàyè jùsùlù òmùrè àtìyà kò tọ́ fún wa àwọn tàbá gbẹ̀sìn yé èyí tí bá ti ibi tí wọ́n láwọn sàábà máa ń lọ ibẹ̀ náà ní kágbà wà náà lọ ẹni bá wọ́n sìnkú sílé khilafu sunnati rasulillahi sallallahu alaihi wasallam ó ti yapa súnà ànábì ta kà fún wa lẹ́ẹ̀kan ipe ànábì máa ń kó ni ẹ̀rí gbangba wájú ilé àtẹ̀yìn ilé àwọn alàyè lónìí kìí àwọn ni wọ́n sàǹfààní pẹ̀lú ẹ̀ ṣe é rí ilẹ̀ àti ilé àwọn ẹni tó ti kú tí ò wúlò fáwọn ọmọ ìtẹ̀ni ìtẹ́lẹ́gbẹ̀ wọn lọ ẹ má balẹ̀ jẹ́ ẹ ń balẹ̀ jẹ́ lẹ́yìn náà ọ̀pọ̀lọpọ̀ sàárè nílẹ̀ Yorùbá bí wọn a máa yẹpẹrẹ tànàbí sì ti sọ fún wa yìí pé ọ̀wọ̀ tẹ́ fún alààyè òun náà lẹ́ fún òkú rẹ̀ tó bá ti kú lọ́pọ̀lọpọ̀ láwọn ìlú nílẹ̀ Yorùbá ẹ̀rì tí wọ́n dòkó lérí sáré àwọn míì àwọn máa tọ̀ ṣeré sáré ẹ àwọn míì wọ́n máa sùn ṣeré sáré ẹ̀rì àwọn míì wọ́n máa tẹ sáré kọjá lọ kọjá bọ̀ ẹ̀rì àwọn míì táwọn ó tún wá máa kó ẹ̀sọ́ ṣeré sáré wọ́n máa dírẹ́sì sáré ẹ̀rì tí wọ́n da òkúta fún fún táìs wọn rẹ̀ tí ó dán gbogbo àwọn eléyìí ìmọ̀fowóṣòfò ní alàyè lónídìí owó kìí sòkù nítẹ̀síwọ̀n òwúlò fún sáré gbogbo rasul an yujassas al wọn là nàbí kọ́ fáwọn yìí pé àwọn ọ̀gbọ́dọ̀ máa dẹkọrẹ́tì sáré àwọn ọ̀gbọ́dọ̀ máa kó ẹ̀ sọ́ba sáré wà á ń yọ káàdà àlè àwọn òsì gbọ́dọ̀ dòkólérí sáré wà á ń yọ̀bùnà àlè àwọn òsì gbọ́dọ̀ kọ́lélé sáré lérí ẹ̀rọ mayami eléyìí tá ń ka yìí ó wà nínú tẹ́rà Riyadu Salihin ẹ lọ lè ka òun ló súnmọ́ jù tá a lè tètè rí nínú àwọn tẹ́rà ẹ̀sìn ìwé ẹ̀sìn ni níta bá ti wá bá ń bẹ̀ tán ní ọ̀dà tá a sì ń ṣe lásà á wà rọ́jú á fi lẹ́ nítorí ọlọ́ nínú àwọn àdánwò tí máa ń bá àwọn èèyàn tí wọ́n bá sin òkú wọn sílé òun ni pé ẹni ó bá kírun lẹ́gbẹ̀ẹ́ sàárè rẹ̀ ìrun wákàtí márùn-ún àbọ̀yọ náfìlà kọ̀mọ̀ nírun ànábì ni wọn ò ní gbà á gbogbo ẹni bá tẹ́ ní sẹ́gbẹ̀ẹ́ sàárè rẹ̀ wájú lé ní lẹ́yìn ilé o ọlọ́run ò ní gbà àrùn náà ànábì lọ sọ bẹ́ẹ̀ ànábì ní látẹ́jì lè so alẹ́ lè kò bórí ẹ má máa jòkó lérí sàárè wala tusallu ilayha ẹ sì má máa kírun lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n bá ní ilayha nínú èdè lárúbáwá lẹ́gbẹ̀ẹ́ ní jẹ́bẹ̀ ẹ má máa kírun lẹ́gbẹ̀ẹ́ sàárè torí ọlọ́run ní gbà Imam Muslim lọ́gbà wa àdìsí náà ràn seventy two ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí wa lẹ́ni tá a ti ń kírun àti wá sọ di tẹ́ láàrin èkó yìí lásán àyìnbẹ̀yẹ mọ́sálásí tó jẹ́ gbogbo abẹ́rẹ́ pátá ìtẹ́ni àwọn òkú bàbá àdínì òkú ìyá àdínì òkú àwọn ìmáàmù àìmọye láwọn lúmínà nínú àwọn ilẹ̀ Yorùbá ń bí ẹ̀dàkùn sí mọ́sálásí àti tẹ́ wọ́n jọra wọn tá bá fẹ́ sìnkú àgbè lọ ìtẹ́ tá fẹ́ kírun àwà sí mọ́sálásí nínú àwọn aburú tí máa ń ṣẹlẹ̀ tá sìnkú sílé òun náà ni ká mú sàárì àwọn wòlíì àárín wa àbáwọn àfa àárín wa àbáwọn ṣéwà àárín wa àbáwọn ìmáàmù àbáwọn mùdírù àárín wa ká mú sàárì wọn ní ibi tá a ti máa lọ lè ṣàdúrà ọ̀pọ̀lọpọ̀ wa ń gbé bùkátà lọ́dọ̀ ṣéwù ṣéwù tọ́jú pé òun gan ní bùkátà ṣàdúrà yín ọgbọ́n tí ànábì ní ká máa ń ṣe fáwọn tó wà nítẹ̀ ànábì ká máa ń ṣàdúrà fún wọn àwọn gan ní bùkátà ṣàdúrà wa ju bá wa sí ní bùkátà sọ́dọ̀ wọn lọ ìmọ̀ wa lọlẹ̀ pé ṣéwù tó wà nù sáré ilé ìjòkútì máa jẹ́ ṣàdúrà ń bẹ̀ ìbẹ̀rẹ̀ ẹbọ ni ìmọ̀ amúyàn sọ ọkàn má ṣéwù ìmọ̀ amúyàn ni kọ́dẹ̀ lómi à ní òun lọ wọ́n ní máa bọ̀ wá máa bọ̀ wá òkú ọlọ́mọ yìí sùn máa bọ̀ wá ọyá wá búra níbi sàárè bàbá tó bá jẹ́ pé ìtẹ́ lọ́wọ́ wà ní sí wọn láǹfààní àti dọ̀bẹ̀ nílẹ̀ yorùbá lẹ́ni tí imam bá ti kú wọ́n sì lálẹ́ wò lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí wọ́n ti sin òkú ẹ̀ síbẹ̀ gbogbo yìí tẹ̀ ń kírun bẹ́ẹ̀ nírun mọ́sálásí tó ti dé tó ti wo ẹ̀gbẹ́ ẹ̀ tó bá sàárè àbọ̀ bá nú ẹ̀ jáde ń ó nírun ànábì lọ sọ bẹ́ẹ̀ ànábì ní wala tusallu ilayha ẹ̀ gbọ́dọ̀ kírun lẹ́gbẹ̀ẹ́ sàárè imam muslim ló gbà wá àdìsí náà ra seventy two ẹ lọ lè wò jama ó wá di dandan lérí gbogbo àwa tá a jẹ́ olówó nílẹ̀ yorùbá àwọn haúsá tún gbìyànjú díẹ̀díẹ̀ lérí ọ̀rọ̀ ìtẹ́ ìtẹ́ àwa yorùbá yìí náà ni ẹ̀yin tẹ́ jẹ́ ọlọ́rọ̀ tọ́lọ́run bá bùkún yín ibi tẹ́ náwó sí lóde lẹ́yìn gbogbo àwọn community tẹ́ bá wà ẹ kó àwọn ọ̀dọ́jọ kẹ́ gba owó jọ kẹ́ fi ní ìtẹ́ tẹ́ máa gbé òkú mùsùlùmí lọ tí mùsùlùmí ó sì lè jàǹfààní ìtẹ́ tí ó fi bọ́ lọ́wọ́ dáadáa pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo àwa mọ́sálásí mọ́sálásí kọ̀ọ̀kan tá a wà ní ìlú kọ̀ọ̀kan ká gbìyànjú ká ní ìtẹ́ títí wa ká gba owó lọ́dọ̀ àwọn jama láti fi ní ìtẹ́ tá a máa kó àwọn mùsùlùmí lọ ká sì sí fẹ́ǹsì sí i ká sì gba àwọn ọlọ́dẹ tí wọ́n máa sọ wọn mo bẹ̀lọ́ nínú àánú rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́mọṣáájú aláàtìbọ̀tán dáadáa wasalaamualeykum wa rahmatulahi wa barakatu.